ọba tó ṣe wá ní mùsùlùmí tó lè jẹ́ kí oṣù Ramadan kọ́ bá wa láyé adúpẹ́ fún ọlọ́run kó jọ pẹ́ wá. ọlọ́run kó jọ ẹ̀yìn wá. ọlọ́run rẹ̀ tá à ń jókòó tì ọlọ́run kójú yé wa o bó bá yé wa kójú ṣe lò fún wa bá a bá lò ládàá ẹni tó ṣe tọ́lọ́run ọlọ́run fi ràn ó fi wá ṣe pọ̀ńgẹ́ iná wa ala kulli shay'in qadir a'udhu billahi minash shaytanir rajim بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتم ما تدعون دون الله أروني ماذا ولدوا من الأرض أم لهم شرك السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة علم وكنتم ومن أضل ومن ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له من لا يستجيب له من لا يستجيب له إلى يوم القيامة من لا يستجيب له إلا يوم القيامة وهم عن دعائهم معرضون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا بالحق قال الذين كفروا بالحق لما جاءهم لما جاءهم ما Àtúndà ọ̀pẹ́ fọ́lọ́wọ́ ọba lẹ́ẹ̀kan sí ọlọ́run ọba gba ọpẹ́ wa, àbẹ̀ ọlọ́run kó gbẹ̀yìn wa. Ibi tá dé lónìí, òun níbi tọ́lọ̀ wọn bá ti sọ wípé wà mọ́ ní àádọ́lù mọ́yọ́dẹ̀ omi lórí ìlàáhì mọ́láyà sàbí ìbòláhù ìlàáyà omi ìyáàmà wà mọ́ ní àádọ́lù mọ́yọ́dẹ̀ omi lórí ìlàáhì Ọlọ́run ni wà máa ní àdọ́ ẹlò, máa ní ẹ ìsìfà àmìyà ni. Ṣùgbọ́n àwọn ìsìfà àmù wọn nìyẹn nǹkan inú. Lẹ́fì ni pé àwọn afọ́ onítọ̀ sí wọ́n á ní lá áhádà àdọ́lè. Wà máa ní àdọ́ ẹlò, lá áhádà àdọ́lè. kò sí ẹnìkan tó sọnù tó tó tààní ẹjá jọ tọ́lọ̀ sọ yí dáadáa ẹ̀ríkà ti ń tàkùrírù tawhid àlàyé tawhid tó múnádókó wọn làwọn àṣùwárù ìmọ̀kíyà máa ń dúpọ̀ ọlọ́kan tó ti dògbú ìmọ̀lẹ́ ẹ lọ lé kéwú fọ́dún mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ kọ́mọ̀ tó bẹ́ẹ̀ ẹ ní pọ́tàwé jùlọ ni ẹ ní mọ̀ ń pa ẹ̀mọ́ lọ lọ kí ni wọ́n fi kọ́ ní wàá gbé súnà wá dé tí làtàwé ìdìbò lè máa kọ́ ni ẹ sáwọn kejì lùsílà wálé ẹ̀yìn ó ti kọ́ tipẹ́tipẹ́tipẹ́ ẹ wá mọ̀ sàwọn tí làtàwé ìdìbò máa kọ́ ni. kò sí tí àtàwé ìdìbò kan náà ń dẹ ẹ lè kọ́ fi kí wò ó. ẹ lọ kọ́ àwọn nǹkan mi o ẹ lọ lọ́gà o ẹ lọ kọ́ ọbẹ̀ ìwọ ń yìí. ẹ kọ́ tajwidul ìdáyà ìdáyà tó lùmọ́ sẹ̀mí tíra tọ́ yìí lọ. lẹ́yìn àwọn tí wọ́n bá jẹ́ mọ̀kàsí ní tàwọn náà ni wọ́n mẹ́nu ìrọ̀pọ̀ ẹjọ́ mi tí e, ṣe súnà tó dáwùjọ tó jẹ́ àmà pàtàkì ìmọ̀ nípa tawhid kí ní ẹ ló dá wàhálà alẹ̀ láwọn èèyàn fi pé ẹlòmíì lè sọ lárúbáwá jọmọ lárúbáwá lọ mo mọ nǹkan kan pẹ̀ sí. èmi gbìyànjú kó mọ́ fíkì gbé wọn tó bá di bí ọ̀rọ̀ ìmọ̀ òjò ni òjò. ilé ó lè máa wo yán rìn bó ṣe máa kéwú tó bí màá rẹ̀ ṣe tó yóò máa jó nǹkan mọ́ rẹ̀ tọ́lọ̀ yìí máa lo páàtì èèyàn jẹ́ ó náà máa dálé jọ lóhùn yóò máa lóhùn sọ kùránì kalẹ̀ náà kọ́dà bí ilẹ̀ bá rọ ọmọ lọ́wọ́ ó ń gan ilé ba láwọn tí ọ̀yẹ́kẹ́ bá níbi àwọn tí ó ti torí ó sì ń tọ́ fàá ju wípé ẹ̀kọ́ nípa ìmọ̀ náà lọ́kàn ò sí ò sí kọ̀ yanjú etí yàn bá sì ti màkọ̀ mọ́nù gbogbo èèyàn lọ́mọ ìgbẹ́ bá lọ lẹ́gbẹ́ ọ̀rá kan tó sì làwọn ẹ̀ fíkù díẹ̀ nàbẹ̀ ẹ̀ ẹ̀kọ́ aláàrí ẹ̀kọ́ ìsìnyà ẹ̀kọ́ ìsànlá ẹbí sílísílà ni ẹ sílísílà ni ẹ nígbà bá ẹ̀kọ́ ọmọ kùtà sọ̀rọ̀ lọ́kọ̀lẹ́ sílísílà màlìkíyà ẹ rí i pé wọ́n bẹ́ẹ̀ sí màkà ẹ sáà ní sílísì là ń tẹ̀ nǹkan mẹ́ ẹ sọ ti tawhid ẹ ní ẹ tẹ bá rí jinabu ibi wọn bá ti lọ ẹ anahul wadi wọn lọ arisalatu nahwiya wọn làwọn tíra àti bòmí tí wọ́n bá tó tí ní wọ́n lọ mọ̀kànrọ̀rọ̀ tó áṣàrí tàwọn ìdìbò náà ti bẹ̀bẹ̀ tí ìbá ń kébà tí súnà dé ìpìlẹ̀ yẹn lọ́wọ́ lọ́rọ̀ àwọn mùsùlùmí ò fi báláǹsì ti tẹ̀lé sí ìpìlẹ̀ yẹn ti wọ́ ẹ̀dàkùtà ló lọ ilé kí ó láwọn ìgbà kan tí ò ní ní fáwọ́sùlà àbẹ́mẹ̀ ní alifáwọ́sùlà tí ò ní pẹ̀rọ kàyà ilẹ̀ tí ò ní máa ka kútùbà sí gbogbo nǹkan tí ò ní bá wọn ka fáàdíyà àlùbáríkà alihamudu èèláyì ràmíní alàmínà aláàmà ẹwọn ti dàrú láwọn àwùjọ bòmí tó tiẹ̀ lé tó ṣe kí àbá ẹ̀ ọ̀kan ó lè jẹ́ mẹ́ta ní ó ti ká sámúlálé. ṣé ìwọ̀n tí mo wà bẹ́ẹ̀? yóò ní wọ́n fẹ́ kírun láwọn kan bẹ̀ wọ́n fẹ́ kírun láwọn kan bẹ̀ wọ́n fẹ́ ẹ dàbí kí wíwò yóò ká. wọ́n làwọn dúró de àfa àfa lọ kírun bí kan náà yóò dá iná àti kúlò aláàsí méjì àbí kó dá sí mẹ́rin ayàkọ̀ kan ayàkọ̀ kan lákàkọ̀. àìmáyé àìmáyé èmi ò lè ka yọ ọdún tẹ́ ẹ pé lákàlá kọ̀ọ̀kan bá bí ayé aláyọ̀rọ̀ mi kò máa lókè ní máa ní ẹlẹ́kẹ̀ẹ́ tí mú jẹ́ ni àbí ìfẹ́ ọ̀tọ́ ayákọ̀ọ̀kan náà ni tẹ́bí kásámútọ́ káàkà alákọ̀ọ́kọ́ mú jẹ́ àmọ̀ta ayá aláyé mú jẹ́ ni ọ̀tọ́ sáwọn àyẹn ẹlẹ́mọ̀ bá sọ̀rọ̀ tọ̀ ní ìyẹ́gẹ́gẹ́ má ti ṣe Majirani kò sí ẹ̀kọ́ kankan tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ti wà ní mímọ paságo méjì aláṣàrí ti wà ní mímọ paságo mẹ́rin nílẹ̀ Yorùbá mẹ́gírìbì nìkan ní mọ́yàtọ̀ díẹ̀ díẹ̀ torí pẹ́lẹ̀ oṣù sùn rọọ na nǹkan ń bẹ kò sẹ́ni ó sọnù tó mímọ ìyá jẹjọ tó mímọ tó ẹni tí ẹ bá mi jẹ́ o tó ẹni tí ẹni tí kí ni yàdẹ̀wọ́ mẹ́jọ́rẹ̀ láàyè ń pè yàtọ̀ fún ọlọ́run kí ni tí ń pè mọ́lá ẹ̀ṣẹ̀jì ṣe rí bẹ̀ yẹn mọ́lá ẹ̀ṣẹ̀jì làwúrẹ̀ ẹ̀kọ́ àmì torí tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ọba yẹn bóyókùtà sànkí máa lọ́ba mú bọ́yá igi bọ́yá ọ̀pẹ̀ bọ́yá tó ti kú ṣùgbọ́n nítorí wípé nínú tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run tí ò ti kú àmẹ́ tí ó bẹ̀rẹ̀ àríbẹ̀kọ́ bí wọ́n àti ẹ̀tọ́ àwọn nǹkan tí wọ́n ń pè tí ò ní làákàyè tó ní làákàyè bẹ̀rẹ̀ ọlọ́wà lò mọ́ ẹ̀gbọ́n mi yé wọ́n fẹ́ jẹ́ àmà àǹfààní mọ́ntẹ̀ tí mọ́ndì láàáfí wà máa lè kọ́ ìrìn àfẹ́ bọ́ọ̀lì bá mọ́ndì lọ́nà wà lò hàní man àǹtà who are you máa ha àdà what is this ṣáájú mi yé man ha àdà who is this kàlẹ́lẹ̀ máa ha àdà what is this so ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ẹgbẹ́ tá a bá ti lo wú à ń sọ̀rọ̀ nípa nǹkan tí ó wà tó ní làákàyè tá a bá lo what nǹkan tí ò ní làákàyè síbẹ̀ ní àyíbẹ̀ kan ọlọ́run wá ní mọ́nlá ẹ̀ṣẹ̀gí ìwòlàwọ̀ ẹni tí ò lè dá lóhùn tó kún tí ò lè dá lóhùn sí torí nǹkan táwọn èèyàn ń pè nínú tó ní làákàyè tó tí wọ́n wò pé alágbára ni bí nǹkan tí ò lẹ́mìí tí ò lágbára lónà ẹ̀gbọ́mìyé ọlọ́run ní kò sẹ́ni tó sọnù tí ẹni tí ń pè lẹ́yìn ọlọ́run ohun tí ò lè dá lóhùn ẹ wá dákun àwọn èèyàn máa ń pe mọ́kà ń ṣe gọ́sà àwọn èèyàn máa ń pe màjínà ń ṣe gọ́sà àwọn èèyàn máa ń pe jésù bẹ́ẹ̀ ni àyè mẹ́kọ́ mẹ́bà ah, bẹ̀ ṣẹ̀kọ́ wá ní Jesus bí kìíní kan bá ṣẹlẹ̀ Jésù kódà tí èèyàn bá ṣọ́ra bí bá fẹ́ mọ́ lu Jésù mi jẹ̀ dáadáa ó ti fẹ́ di bí nọ́mà wàláì ó ti fẹ́ di nọ́mà Jesus ó ti fẹ́ di nọ́mà tẹ́ẹ̀ bá ṣọ́ra inú ọmọ sí Jesus tẹ́ẹ̀ bá ṣọ́ra tẹ́ẹ̀ bá ti ní nǹkan tó yà wọ́n lẹ́nu ní ìsìn Jesus wọ́n pariwo ǹjẹ́ yẹ jẹ́ mọ̀ wípé àwọn akẹ́kẹ̀ẹ́ra wọn mùsùlùmí náà tí wọ́n pa níbi wa Muhammad yá ájọ́rọ̀ ọmọ ẹ̀yìn kọ́ọ̀lù kìrìmáàlì máa ní àlọ́ òdòdó yá ájọ́rọ̀ ọmọ ẹ̀yìn kọ́ọ̀lù kìrìmáàlì máa ní àlọ́ òdòdó yá ájọ́rọ̀ ọmọ ẹ̀yìn kọ́ọ̀lù kìrìmáàlì. أجعلني أقول الذي سواك سواك عند حالك الأمن سواك عند حالك الأمن الله البركة أنا يا أكرم الخلق mo pè wọ́n tó yẹ kí inú ẹ̀dọ́ ọlọ́yìn wọ́n lọ lágbára jùlọ lápọ̀nlé jù máàlì mani àlóòrùnbí ilẹ̀ tí ń ṣàjì naa. yàtọ̀ hayaya sí ànábì láwọn kò wọ́n wá bà kú òun bẹ́ẹ̀ wà láwọn pè ní yásì jẹ́ ṣe ìròyìn ní màá lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ wọ́n pè ní yáàdì àbíwọ̀ yìí pè ní wọ́n ní yàns yàns. Ah, mo pin sí bẹ́ẹ̀ wàláhì àwọn èèyàn orí ìyá òun lọ́rùn o bẹ́ẹ̀ wọ́n lọ ju sàárè ìyá wọn bàbá wọn lọ bẹ̀rọ̀ bí kí àwọn ọmọ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo táwọn èèyàn wá ń pè lẹ́yìn ọlọ́run tá a bá ń sọ àwọn èèyàn mọ̀ rò pé àwọn abọgibọ̀pẹ̀ nìkan làwọn àwọn tí ń pè àwọn ṣéèmù náà kọ́ tí a ń lọ jókòó síbi sàárì yóò wà mọ́ oníṣọ́kúsọ yẹn láwọn kan wá wá wá lọ lù sàárè iná wá ní àṣàrù ṣíríkì ò tí ì kú omi wọn wá ní orípa ṣíríkì wo lọ́wọ́ à ń bí ó ń sọ èdè rẹ sí na náà dá ṣé èdè ni wọn fi máa ń sọ̀rọ̀ àṣà sí àbí òsì mùṣírìkù tí ń ṣèdè ẹ wo analogy tí ò bára wọn lárúbá tó wá ní àṣàrù ṣírìkì sí wà bí àwọn èèyàn ń lọ bí sàárè lọ sàdúrà ìwọ ní àṣàrù ṣírìkì wo wà àbí ọ̀pá ẹ̀ tẹ́bẹ́jì tí kẹfẹ́ rí ọ̀gbọ̀ kírísítẹ́nì ọ̀pọ̀ tí wọ́n kọ gẹ́ni ẹjọ́ kọ mú jíjù sí mùsùlùmí ó sì tó kọ mú jáàmù tó jẹ́ ti lọ́gà tó lábà sọ pé ìgbà tí ń sọ lábáwà ó ti wá mọ̀ pẹ̀ ó ti máa ti ń jẹ́ ṣírìkù mẹ́sì àwọn análọ́jì tí ò bá làákà yìí wà mẹ́ ní àdọ́ ìlú kò sẹ́ni ó sọnù mímọ́ ìyá dẹ̀ omi dúró ní ìlú tó ẹni tí ń pè lẹ́yìn ọlọ́run mọ́lá ẹsẹ̀ ní ìmúlà ọmọ ìlà yàwó ìlẹ̀kẹ̀ yá máa ọlọ́run mi dá ọlọ́run mi dá púpọ̀ ó ní ẹni tí ò lè dá ló tálíkì àmì èdè ẹ ọ̀rọ̀ ńlá pé kò lè rí dájú àtàyè ìparẹ́ ẹ wá wájú wàhálà táwọn èèyàn kò sí wà lọ́ọ̀yà ń bẹ́ẹ̀ mi lánàá bẹ́ẹ̀ sì wá tù fọ́ ikuwe nikavanye ìbìmọ̀ ìbìmọ̀ ìbìmọ̀ omi tó bára rẹ̀ já chọ́ọ̀chì lẹ́nìyàn kú sí mùsùlùmí níwọ̀mọ̀ níwọ̀mọ̀ níwọ̀mọ̀ níwọ̀mọ̀ ó torí pé ọ̀wọ̀ bímọ ó sì pọ̀nà sílá níwọ̀mọ̀ níwọ̀mọ̀ wà ń pè chọ́ọ̀chì nínú chọ́ọ̀chì ọ̀nà ló kú sí pọ̀lọ́mọ tó fi lọ́mọ lọ ẹ máa pè lẹ́yìn ọlọ́run ijí ò lè dáhùn tàbí àmì ìdí ó wá gbókùtà sí ìgbìkan ni wá ń ta pólé lórí ó wá mú kí ní ọ̀pá àbọ̀n tí wọ́n pé kí nìkan ní máa wà níbi ìbọn tí wọ́n máa ń rọ ètò àti pé èyí tó ti lọ ńbẹ̀ tí kò lè ṣe ẹnìkan tí ọba ti ṣe kò lè pẹran mọ́ bí wọ́n bá yìn lọ báyìí báyìí ní nílò wá fílé ó ní ògùn ògùn onírè ọkọ òun Timbom. Ṣé mọ̀ pé yóò mọ yà yẹn lẹ́nu? Ṣé n kí ládùúgbò wa yìí náà àwọn èèyàn máa ń gbẹ́bọ mi? Ládùúgbò wa yìí, wọ́n ń gbẹ́bọ síbẹ̀. Ṣé ibi oríta tó wà ń bẹ̀ o? Wọ́n ń gbẹ́bọ síbẹ̀. Tá a bá yà ọ́ bí ibi láti ṣe ọ̀nà yẹn, wọ́n máa ń gbẹ́bọ síbẹ̀. Kódà lọ́sẹ̀ yìí, mo bẹ́bọ mẹ́, ẹbọ ẹ̀kọ́ àti epo. ṣe ẹni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ níbi odò kan tí bẹ́ẹ̀ fi bíríìjì mẹ́ẹ̀ tí bá ń sọ lọ́nà àmì mo ti gbẹ́ ẹ̀bọ̀ ṣe jàdìdì báyìí wọ́n àwọn èèyàn sì ń sí iná ọwọ́ ara ẹ̀kọ́ ẹ̀kọ́ two hundred àbí four hundred epo sí ẹ dákun gbogbo owó tó ná lẹ́yìn owó tá láàbá lọ́wọ́ rẹ̀ abẹ́ni bóyá ló pé two thousand bùkátà ya bọ́ bá ń pè kankan lẹ́yìn ọlọ́run ọkà ń dára ẹ láàmú wà máa ní lọ́rọ̀ fi ní ẹnìkan ọ̀sọ́nù ọ tó sọnù tó ẹni tí ń pè nǹkan mí lẹ́yìn wòlíì ṣe ṣe ìbá ṣe gè ṣe nǹkan kan ó ní kí àwọn tí wọ́n ń ṣe àfáà tán kéwu yanjú tí wọ́n ya ọ̀daràn tí wọ́n ṣe fi ṣẹ̀dí bíríìtì gbogbo àwọn tó bá ti dáa fún díẹ̀ díẹ̀ báyìí àwọn náà recognize la lọ́ba àwọn fẹ́ ṣe rọ̀mọ́dán kìíní kan àwọn náà pè tí wọ́n bá la àwọn náà pè ẹ wo adúrú Ìbàdàn bí àfáà ńlá ńlá ṣe pọ̀ tó ń bàdàn kí èèyàn ló mọ̀ bí àfáà láti ta wá sí Ìbàdàn absurdity ibùdó ń tọ̀ kí ló kí tó bá ti wáyé fáwọn tí wọ́n kéwú náà ń gbé wa ẹbí ọ̀bàdà àwọn tí wọ́n mọ kéwú rárá torí kí wọ́n ní ṣe wá ṣe kí wọ́n ní ṣòdodo lẹ́yìn kan bó wọn mọ́tò lẹ́yìn kan ṣe jálàbí fún wọn ó tán bí ìbàdàn ṣe tó bí àfáà ṣe tó ń bẹ ní àwọn ilé kéwú tó yẹ pé ìlú ọlòmíì gan kò tó bẹ̀ tí ó láwọn ilé kéwú tó ju àwọn ilé kéwú tó ń ṣẹ́rí lẹ́dẹ̀ wa bí ẹsẹ̀ ti ti dìgbè gbà sílámù tó tọ́jọ́ ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà wà níbi ìná lọ tó ń bàdàn òdodo ọ̀rọ̀ mo sọ fún yín lẹ́tẹ̀tẹ̀ bá tún ìsì kíkẹ́ wọn ẹ̀ rí kí wọ́n tó ń bàdàn àwọn ẹlọ́pọ̀ jù ẹ̀ ní fi bẹ́ẹ̀ rí pọ̀pọ̀lọpọ̀ kéwù lọ́rin àbí tó kàn lọ́nà àwọn tí wọ́n kéwù lọ́rin létà létà wọ́n ìsì kéwù ńlé kan tó lọ yẹn wà lọ́ máa gbé ẹni tí ọ̀tọ́ máa kéwù àwọn tí ń bẹ nínú ìlú wa torí pé yóò kàn máa sọ àsọdùn ó àsọdùn ó gan náà ni ó sọ ìyẹn torí pé bóyá oògùn àbí jálàbí ń pera wọn ní alágbára kinní kan àbí àmì kinní kan àmì ṣètọ́nù eh, alágbára náà alágbára fíọwọ́ ta níṣẹ́ kan níbi ẹ̀rẹ́dà dábà gẹ́gẹ́ ká máa jáná sí kéwú tí à ní tú lọ́tà máa ẹ̀ńtátì ní wọn àwọn èèyàn wọ́ òdodo wọ́n wà láwọn ṣe rọ̀mọdé wọn lẹ́kítọ̀ àwọn tán mọ̀ pé ìbànújẹ́ ni o torí kí kílẹ̀ tó pé kí nílé kí ó wà nílùú yín fún kí làwọn afá wà ń bẹ̀ fún torí pé ẹ̀fọ́ dodo àwọn ní ẹ̀sìn máa ń tẹ́ bùkátà sí àwọn ní ẹ̀mọ pọ́blẹ́mù tó wà nù ní àwọn ní ẹ̀mọ táwọn àdírẹ́sì tẹ́ bá fún wọn ní pálátfọ́ọ̀mù láti sọ̀rọ̀ mo rò pé ẹgẹ́ ẹ̀tẹ̀ bí ẹ̀ bá ti wá ní ìwọ̀n kò ti bàdàn kò wá sáfà àmọ́ lọ́yọ̀ state tó fi jẹ́jẹ́ kí àfẹ́ àwọn táwọn onífíìmù bá ń pè àwọn táwọn eléré ń pè adẹ́wò ni o àwọn náà wà débẹ̀ wọ́n mọ̀ wá bí kátikàti wọ́n mọ̀ lóṣò fúnlẹ̀ káàkiri torí kán lè bu wọn lówó ló wá sọ náà àwọn bàbá àwọn kan àwọn kìíní kan àwọn àtàn arọ́ tí ò kìtàbù ráṣì ó dá ilẹ̀ Yorùbá yìí ti gbúrò ni má ti fẹ́ ń bẹ̀ ju pé káwọn kan tí à rí lu wọn tí à jẹ́ nǹkan kan lu wọn ká máa wá dabẹ̀rú pẹ̀lú òru lu kí ẹ̀sì táwọn tí ń bọ̀ wá bá bẹ̀ wọn tó wọn bí kò lè ṣe lẹ́yìn bí ẹbọ nìkan ni. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة Ọlọ́run ní kò sẹ́nìkan tó sọnù tó ẹni tí ń pè nǹkan míì bóyá àlìjànà ni tí ń pè náà wà níyà. Àwọn kan náà ní RMQK làwọn ọlọ́run tẹ̀ ti dábùrú wọn kò ń sùn lọ́dà ká àgbòrò wọn púpọ̀ mọ́. Kí ni àwọn rúwù? kékeré, nílá, bíntín, àgbà, <laughs> wàhálà ilé ayé torí táwọn èèyàn jẹ ìgbà tí ìdí ń pera rẹ̀ ní ẹ̀mí ìgbélé kan ẹ̀mí nílá ni ọjọ́ mọ̀ tòótọ́ pé ẹ bá rí bá ẹ̀jẹ̀ rí pé ilé ẹ̀mọ gan ti kọ́ lẹ́sẹ̀ rẹ̀ lára ó ní ẹ gbólómọ́ní alẹ́ afá ìgbọ́n tó wà lórí ẹ̀ ní ó tàn lọ́lọ́ sọ àwọn ìbò ti ń lọ sínú space nígbà tí ó wà nílẹ̀ ní ó kù láwọn ìbò ti wá ń lọ sínú àwọn planet mi nǹkan dìde ni sáwọn tí wọ́n planet láti jọ àwọn òwá kú àbí wọ́n sọ wọn pé tí ń bẹ nínú àwọn planet náà àwọn kankan òkú mẹ́ àìmọ̀kan ṣé sọ́mà ní gbogbo planet yẹn wà ní ni wọ́n ma wá tó máa kọ̀wé ìyá tó ń bí àmì lọ nìyẹn kálukú wọn ọmọ mi ò tí wàá ọdún tán ọmọ mi yà sí ṣéwù iná wá ní sáá wọ́n wá lọ lẹ́gbẹ́ ọdún ọ̀wà àmọ́jú orin kíkọ lọ wọ́n àmọ́ ìrọ́jú wọ́n làwọn sàṣàlá bẹ́ẹ̀ ọba pé ànábì tó bá fi ànábì ṣe ṣe kọ́sà ẹ bọ́ ló ń ṣe ọba ànábì tọrọ ṣàlúlọ àbìjáyé ìbáyínà jáyé ńlá lọ́yà bó sádìsí ń yà àdìsí rọ́ ni o ìrọ̀ àbìjáwò mi tọrọ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o ọlá ànábì kọ́ ọlá ọlọ́run ni ẹ sì fẹ́ jẹ́ ọlá ànábì ó jẹ́ àjọ àgbẹ̀ ọlọ́run ṣé ànábì lọ́lá tí ìbá ti fọ́ lọ́n fún lọ́lá ẹni ó fún lọ́lá ni ẹjẹ́ àmọ́ tọrọ lọ́dọ̀ muhammadu tọ́ra muhammadu yasin muhammadu abẹ́ọ́tà ti ní ojú mẹ́tí máa ń kọ́ ọlọ́run àdúpẹ́ ọlọ́run àdúpẹ́ ọ àyẹ́gbọ̀rọ̀ mọ́ dúpẹ́ ni o tọ́wọ́ pé nu wúrà dáadáa náà lèyàn wà ní yóò mọ̀ sí lọ́nà mi lọ́nà mọ̀ pẹ́tẹ́sì bá àkọ́rùn káàkiri. àwọn ọ̀daràn mi ò níyàwó twenty five mi ò níyàwó sixteen ẹ dáàbò ìyá lè jẹ́ ní tí ń ṣe ojúṣe ó kó ìyàwó sixteen sábẹ́. o ò tó bẹ́ẹ̀ ìmọ̀lẹ́ ti rọ́wọ́ ìmọ̀lẹ́ ti ráàyè bí wọ́n ti ń dáwó yàn sí nílé ayé ní sí ráàyè sí o ẹni tó wá rẹ pé obìnrin tó wá rẹpọ̀ kò wọ́n ráàyè tán yányán yóò sì mọ tọrọ pé kọ́lọ̀ mọ́kẹ́ rárá bó ṣe rí nu ọjọ́ wà jókòó tí ẹjọ́ máa bò sí panu ṣùgbọ́n tó ní fẹ́ tí ó ṣe tí ó jẹun tó fẹ́ ṣe kiri kan tó fẹ́ fẹ́ fẹ́ pé tó náà fẹ́ ṣe báyìí tó náà fẹ́ ṣe báyìí yóò máa tá a máa nu síbi wàhálà yóò ti wá fẹ́ sixteen yóò ti wá fẹ́ twenty five. ìfàkúfà ni wọ́n máa fà jálàdí náà wọ́n ṣe lọ́dọ̀ wọn kọ̀ṣẹ́ ni ó sọnù tó ẹni tí ń pè lẹ́yìn ọlọ́run máa ń la ẹ̀ṣẹ̀ jí ìbò láhú ẹni tó lè dá lóhùn láéláé gbogbo sàárè àwọn aṣẹ́wù jẹ́ ìlọ́wọ́n àlídá ṣéwù ti kú ṣéwù ti ṣe kí ni ó ti kú kò lè dìde máa àtàwọn àtàwọn jẹ́ wọn sí yáúsẹ́ yáúsẹ́ abẹ́mọ̀ kí àwọn tó wọ́n jẹ́ ń dáná yá ní sí ààyọ̀ wọn torí ìwò lè yọ̀ wọ́n pẹ̀lú àwọn tí ń dáná yá wọn yorùbá láyé mi ti yé lè yọ̀ wọ́n tó àwọn náà ṣùgbọ́n àtàjìdánù àṣàdánù sí àdáwà táńdí lẹ́dínà àmànú lè yàhúdá wọ́n lẹ́dínà aṣọ́rọ̀ kú lọ́lọ́run sọ méjèèjì lọ́wọ́ papọ̀ lórí àwọn nìkan yahudu aṣáàdù wọ́n lẹ́dínà aṣọ́rọ̀ kú aṣáàdù lórí àwọn tí wọ́n ti wá bá sàmù ara wọn jẹ́ tẹ̀wọ̀n kí àwọn ìtọ́lọ̀ ńlá burú wọn pọ̀ jù náà ní ọ̀pọ̀ jù yẹ́n sì ṣe gbogbo òlú náà lórí bí àwọn àyùn ti bí àwọn olórí wọn ti àwọn olórí wọn problem àwọn tí wọ́n gbé gbòkúgbé lọ ọ̀pọ̀ ẹ mọ̀jà lọ sí ibẹ̀. ọlọ́run ní wàá hun máa ọlọ́mọ ọ̀rọ̀ sọ púpọ̀ ẹ mọ̀ wo ṣé yàrá àdí tó fi lo mọ́n onígọ́fì lónà ẹ̀ ṣé àwọn kí dáhùn lọ́kà sálẹ̀mù ní gọ́fì lónà ara àdí tó fi lo mọ́n ṣé ẹni tó bá lọ lo mọ́n àwọn akọlọrin tí kí wọ́n sá síbẹ̀ wọ́n ní gẹ́rù láàrín tí bá ń pẹ gẹ́rù láàkìrì lọ́lọ́ sọ tẹ bá fẹ́ lu àyà ìfún wọn <laughs> wọ́n ní ara o ẹ gbọ́kùnrin á nìyẹn ẹ mọ́ balágọ̀ ẹ mọ́ náwó <laughs> bó tẹ̀ kí máa náà wà máa lo máa pé yo pápá yín da ìtìzáàjì àbí báńkì fún máa tọ́ bà lọ́lọ́ sọ ṣùgbọ́n àwọn ọ̀sà síbẹ̀ ọlọ́run kú wa lo máa ń dàbí. ọlọ́run ní wàhùn màádù ààhìn pípè tí wọ́n ń pè wọ́n àwọn tí ń pè wọ́n wọ́n pípè táwọn ń pè wọ́n àwọn tí wọ́n ń pè ọmọ kẹ̀kẹ́ pẹ́ nìkan pa wọ́n gbọmgọfìlò jàhílò àwọn kan ti bá ti wọn lọ ilé ìjọ yóò tó bá dà kí àmọ̀ tọ́lọ̀ máa sọ fáwọn màlẹ́kà pé àáwùlá ìyá kó kánú yá bùdó fún ìyàtọ̀ àánàkà ń tàwà lẹ́yìn náà mi dóni pẹ̀lú kánú yá bùdó náà lè jẹ́ àwọn ọmọ wọn rí kí lọ́kà wà ní ọgbà kò àjànú náà ń pè é واني سبحانك subhanaka mímọ́ fún ìyọ́lọ́ mọ́kànlá ya ń bá jílà من دونك من mi dún ní kàmínà ó lè yá àwọn níwà líyò mi lẹ́yìn ìyọ́lọ́ ẹ̀rí bá lè mọ̀ tààtà hún wà bá àkùnkù ọlọ́run ọba ló jẹ́ kára dùn ayé adùn ayé ló kó sí wọn lọ́pọlọ àwọn àtàwọn bàbá wọn hatta nasu dhikra wa kanu qawman bura wọ́n wá gbàgbé ìrántí rẹ̀ ọlọ́run wọ́n dìjẹ́ ní ìparun kẹ́nìkan bá pè ọ́ gbé ọká lọ mọ̀lúdì tó bá tẹ̀lé nǹkan sí ọ bẹ́ẹ̀ nìkan bá lọ wọ́n fún ọ láti mí àwọn fún ọ níṣẹ́ tó mọ̀ fà ọwá ni ọmọ ṣe àhámúsà káàkù aláwò yáṣù àhámúsà àbí ọ̀tá àmọ̀ wí kí ní ọdọ́ àwọn kí ní túnmọ̀ ilé ó kọ́ra oníyà ni à yóò sọ́rùn lẹ́yìn ọlọ́ mùsùlùmí pé nǹkan kò lè jẹ́ ọlọ́ha àwídẹ̀ ọ̀rọ̀ ayyamma tad'u falahu al-asma'ul husna àwọn ọkọ̀ tó dáa jù ọlọ́run bá lóhun lòun fi tó bá wù tọ́jọrú hájà tó bùkátà síbẹ̀ lọ wọ́n bá ti rízikù lọ ń wá ti rọ̀záàkù bẹ̀ wọ́n bá ti rahma lọ ń wá ti rahman rahim bẹ̀ wọ́n bá ti sọ tí ó kọ rẹ̀ tó jọmọ́ sọ bẹ̀ bí mùsùlùmí ti máa ṣe kì í ṣe pé kọ́ máa wó kọ sí ìbùkàn kì í ṣe ìwòdá ìdí ẹ̀gbọ́n ọ̀yọ́jú yóò wá máa síbi làbẹ́ kẹ ẹ ṣàgbọ́wọ́ ilé òun lórí ìgbà yẹn wá ń kọ́ owó òsì náà tó wá ń gbé lọ́wọ́ ẹlòmíì lórí ẹlòmíì lórí owó jẹ́ fi tábà. inú ìwé àwọn ọmọdé pé àwọn ṣéwù ti gbọ́wọ́ lé òun lórí láti gbọ́wọ́ jẹ́ fi tábà lé òun ọwọ́ ẹ̀gbẹ́. àwọn náà sì sọ̀rọ̀ àwọn di nǹkan wọ́n fi ìjọsìn wá ṣe báyìí tẹ̀síwá wà sí báyìí wọ́n ó fi yóò ti mọ̀ sí fìyà àti pọ̀ jù ìbáàdà tó yẹ kí ẹ máa ṣe pamọ́ kẹ́ni ẹ̀kọ́ ọmọ yìí ẹ fún bùkẹ́ ń ṣe bàádà ń ta ṣanda wọ́n wà fi tẹ̀síwá àkọ́bí kọ́lọ́kọlọ̀ tó ní tẹ̀síwá àtẹlómi gírè gírè kan oríṣiríṣi kọ́lọ̀ láti ìdóde yọ́rọ̀ ni o yọ́rọ̀ ni o lóyìn kankan o àdó wà lápọ̀rẹ̀ ọ tí fi sọ́ra àdó àdó yẹn gẹ́gẹ́ ló bì níbù pé sọ̀run o bó ṣe fẹ́ ṣe wá sí wọn ó ti fàdó lápọ̀ nìkan ló nígbà tí nǹkan ṣe wọn sáré wá ju àdó sí lápọ̀ pé àdó làwọn náà mọ̀ fi sọ́ra àdó ẹ̀rí kan ó ní àwọn afẹ́ gbà àdó wọn dàpọ̀ ẹ̀ bá mú àdó mi o àdó mi lápọ̀ àdó nígbà tó wá ní bàbá ti lo àdó mọ́ àbí káwọn fẹ́ràn fún láàyè láàyè wọ́n sì fi ń bára wọn ló kọjá àwọn nìyẹn àwọn ọ̀pọ̀ ẹran fàdù. tí àwọn kí ojú láti ṣe àwòrán àdéhùn ní bára wọn fà àwọn tẹ́ ń pè láfa ẹ̀láàdì. kókó ẹ̀ẹ́sì lẹ́ni ọlọ́run ni wọ́n ẹ̀yin lọ ń jó pàǹjànú lọ́dọ̀ wọn pé wọ́n ń ṣe é àwọn bọ́ ọba ilé ń pè nǹkan mi yàtọ̀ sọ́lọ́ ní tó ń pè ò nímọ̀ kó ń pè ń ọ̀rọ̀ ti ẹ̀gán ti yànjú wájú ọlọ́run ọba ni abẹ́ẹ̀dù àjọkẹ́ tó bá dà lùkẹ́ àwọn èèyàn lọ máa báwọn ànábì ọlọ́run ọba nípọ̀ kí ká wá sí pé àwọn ò ní ń bò ẹlẹ́ náà ni ẹlẹ́ ni títí tóbi dórí ànábì ọmọ wá ní ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم Ọlọ́run ní kọ̀ṣẹ́ ni ó sọnù tó ẹni tí ń pè nǹkan mi lẹ́yìn ọ̀lọ́, kò bá àṣànẹ́bì ní pè. Ìbá àṣẹ mọ̀lẹ́kà ní pè, ìrẹ́lẹ́mẹ́ ni mọ̀lẹ́kà ni Jibril lọ́mọ́ ń pè. Ìbá àṣàlìjànú kì bá ṣe ẹnìkan tí pẹ̀lá rẹ̀ ń ṣe ègè tó bá rẹ̀ ń ṣe èwù nǹkan mọ̀ ṣe wá láwọn àwùjọ wa nǹkan ṣe wá o wọ́n ti ba àlìkíá ẹlòmíì jẹ́ àbítọ́nà bá jà nù ló lè gbogbo tá à ń ṣe nínú ẹ̀sìn ní ọ̀rọ̀ ẹlòmíì lọ́rùn ṣùgbọ́n àwọn àánú tí wọ́n fi lé lọ́wọ́ pé kọ́ máa fà kọ́ máa sàmù àkó lè fi ṣeré ó gbà wí pé nítorí òun fi ń ṣẹ̀mí rò kátó wa mọ́ sàwọn ni ìjálá ìbádálá ìjálálá ayé inú náà bí àwọn nílá wàkúùnù àwọn náà bí ńlá ẹ sáàtì máa wẹ́lẹ́ yìí ìbádálá ìjálá ayé inú náà àwọn kátó fẹ́ bá wọn lọ lọ́rùn tálẹ́ mọ lọ́nà ṣẹ́ṣì lọ́rùn èèyàn ní àárín inú náà ẹ̀ ń sọ pé ó sì fi yá síbẹ̀ ní ọkọ̀ ọmọ àwọn ní ń pè àkóónú àwọn náà náà bí ńlá mọ́kọ̀ ọ̀tí ẹ̀mí ọ̀sọ́ mọ́ ń sọ tí a ń sọ ní o ẹlẹ́mí mọ́kọ̀ ọ̀tí ẹ̀fẹ́ ẹjọ́ tó náà dín sọ ọmọ ilẹ̀ lú ẹ̀ kójúkòjú ọmọ ìyá aṣọ àgbà kó àwọn tí ń pèrè àwọn láàfáà náà máa ń wí àwọn náà máa ń pèrè ìjà lálẹ́ àwọn náà máa ń dápọ̀ àwọn ṣéwù àwọn náà máa ń dápọ̀ àwọn bàbá wọn wọ́n tún máa jó sí wọ́n máa bá wọn gbábọ̀ ògiri sí wọ́n láwọn fẹ́ ṣe bàádà wọ́n lu bàndé bọ́ bá tiẹ̀ ní àjọ pàdé ànábì lẹ́ẹ̀kan sọ̀rọ̀ àti wọ́n tún lu bàndé rìn tó fi jáde láyé kò lálàáfíà náà bọ́kátì ẹ̀ ní wọ́n jó pàdé rẹ̀ tá ló wá dé tẹ̀yìn fi lu bàndé rìn gbogbo òde káàkiri jẹ́ lẹ́yìn ọjọ́ ẹ̀mí ló wọ́n tún lò tá ànábì muhadisa kan àbídùn náà wàá ṣẹlẹ̀ ń bẹ tí wọ́n fi wá dùn mọ́ gbogbo ogun tí wọ́n ṣe kọ̀yẹ́ kan dùn pàdé kọ̀yẹ́ kan dùn lẹ́yìn gbogbo àwọn ọmọ wọn tí wọ́n lọ ilé ọkọ àbá àwọn ọmọ wọn lọ ilé ọkọ gbogbo àwọn ọmọ wọn ẹ̀ náà ẹ gbọ́ wọ́n púpọ̀ wọ́n gbàgbé o èèyàn lè ti fi àdó àsọrí ìwú o. torí pé àdúrà ìbádà ni gbogbo táwọn èèyàn bá ń pè tó bá ti yàtọ̀ sọ́lọ́ wà ọmọ àpẹẹrẹ lónìí ọlọ́run ní àwọn tí wọ́n ń pè wọ́n àmọ́ fẹ́ni àjọ ń pè láìka lẹ́dínà yẹ̀dẹ̀ àwọn jábítà àwọn ìlà rọ́bìhìm ìwàsílátà ayóhùn àpá síbẹ̀ jọ́tà sí rẹ̀ àwọn ìdílé kan bí ni wọ́n àwọn èèyàn kan nínú àwọn ènìyàn tí wọ́n bá ti fẹ́ wáṣọ tí wọ́n bá ti fẹ́ tọrọ nǹkan àwọn àǹjọ́nù ni wọ́n máa ń pè tí wà lọ́dọ̀ ọwọ́ àǹjọ́nù tí wọ́n máa ń pè yẹn àwọn wá gbàṣà ìyàtọ̀ àwọn àǹjọ́ ìsìlámù lójúmọ́ tí wọ́n ti ṣe ọ̀dà tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ́kọ́ lọ́n forí dà wọn wọ́n mójútó àwọn tí àwọn kọlọ̀rí sínú àwọn èèyàn ń pè ìyẹ́ bí tàbúrúnà ìlàrọ̀ bí him lè wà sílá àwọn gan wá bí wọ́n ṣe súnmọ́ lọ ọ̀rọ̀ ni ayyuhum aqrab ta ló súnmọ́ lọ jù nù sẹ́ni tí a ń pè tó nǹkan mọ̀ fún ní ìdí ọlọ́run tẹ́ lómi tó wá ń pè òun tó nǹkan òtí ẹ̀ tí a mọ̀ kí yóò bá mọ̀ nìkan ń pè òun kan yóò fi abẹ́ yóò jẹ́ gbogbo ẹni tẹ́yìn ní rò wípé ẹni ṣáájú oúnjẹ ń wá bí ó ṣe ṣáájú ọlọ́run tá àánú ọlọ́run bó fi lè bá àwọn jẹ ń pẹ́ra wọn ní tí wọ́n jẹ́ ọjọ́ ọlọ́run bá mà ẹjá mọ àwọn àjọ àtọ́ lálàáfíà ọlọrun ti ṣàánú wa ẹ ó ti bọ́ọ̀ bá mọ̀ yàn hẹ́sìnà lè mọ́sílẹ̀mù èdè tí wọ́n ti tú tíra yẹn sí ní lọ èdè tí wọ́n ti tú sí bí tẹ́ntì kí nìkan mọ́ mọ̀ gbẹ̀yìn inú tíra tó ní àlùbáríkà jù láyé tó ní àlùbáríkà ní ayé hẹ́sìnà mọ́sílẹ̀mù jẹ́ ọkà ara tẹ́mi náà fi tú sí o tíra yẹn ní àlùbáríkà wàlọ́ọ̀yì bí mo ṣe tú sí Yorùbá náà àlùbáríkà yẹn Ọlọ́run tó fi hàn

àwọn ẹlòmíì wọn tẹra wọn jẹ wọn lọ dá àwọn àbá kan mọ fún bẹ tí wọn sọ wọn pé òrò pé bá náà bá lèmi láwọn àmà yìí kò sí àánú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni